الحمد لله رب العالمين الحمد لله الذي جعل لحج مرة في العمر أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله القائل في بعض كلامه الحج المبرور ليس له جزاء إلا الجنة صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه سلم تسليما كثيرا أما بعد اتقوا الله يا عباد الله وبينوا للحجاج بأن هناك أمور لا بد من التهدير عليهم ولا سيما الإشراف بالله تعالى أتقفوا الله وبوا ọba tó péye aláàánú ni oníkẹ́ ọba ọlọ́pẹ́ ọba olóore ọpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí ó ṣe ajínlẹ̀ lílọ fún àwa mùsùlùmí ní ẹ̀kan péré nínú sẹ̀mí ayé wa tí a bá ti lọ lẹ́ẹ̀kan òun náà ní ọ̀rẹ́ ẹ̀yìn rẹ̀ gbogbo lílọ lẹ́yìn rẹ̀ nẹ́fìlà ni ọmọ àjásí ọ̀sẹ́ tí ìjọsí tọ́sí lódodo àfi ọlọ́run bọ́bá àdá asóní kò sórogún fún anẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam ẹrúsí ọlọ́run bá ní ṣe òjíṣẹ́ ọlọ́run bá sì ní pẹ̀lú ẹni tó sọ nínú ọ̀kan náà rẹ̀ báyìí pé ájìrere kò sí ẹ̀sán ẹ̀kẹ́kẹ́ tí yọ ìfẹ́ àti kẹ̀kẹ́ ọlọ́run bá anẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam náà kọlọ̀bá ara lé àwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tọ́bà ìsẹ̀ ẹ̀kọ́ sí tó fi dọ̀jú ẹ̀sàn lẹ́yìn ilé àwátá jẹ́ òṣìṣẹ́ ọlọ́run bẹ jábẹ̀rẹ̀ ọlọ́run ó sì dára púpọ̀ látara pé àwọn èèyàn ti lọ ájì ti pẹ́ ọdún kẹrin ni àwọn tí ń lọ ájì lọ́dún yìí àwọn tó ti sẹ́gbọ́n ń sàlàyé rẹ̀ fún wọn àwọn tó ti lọ ti pẹ́ ni ẹjá tó ráwọn létí àwọn nǹkan tó pàtàkì tó yẹ kí alálàájì ma gbọ́dọ̀ mọ̀ jùlọ níbi iṣẹ́ ájì rẹ̀ pàápàá jùlọ bóò ní alálàájì ní òsìrí jẹ́ nìkan tí ó mọ̀ orúkọ papọ̀ mọ́lọ́wọ́n a bẹ́ẹ̀ láàrínú wọn tó jẹ́ bàbá àrínú wọn tó jẹ́ ìyá bẹ́ẹ̀ láàrínú wọn tó jẹ́ àbúrò bẹ́ẹ̀ láàrínú wọn tó jọmọ tí ń lọ gbogbo àwọn tí ń lọ ṣáájì yìí oore tọ́lọ̀wọ́ bá ṣe fún wọn níbi lílọ yìí kọ́lọ̀wọ́ bá lékẹ́ ọlákọ́mọ́jọ jẹ́ lásán fún wọn kọ́lọ̀wọ́ jọ jẹ́ ìjọsìn rere èyí tó jẹ́ alátẹ̀wọ́gbà fún wọn ni kò jẹ́ ọjẹ́ tó jẹ́ pé ohun tí a máa gbéyàwó níbi kútùbà wa tòní yọ jẹ mọ́ ráńpẹ́ díẹ̀ nípa bóò ni èyẹ ṣe é ṣe nígbàtí èyàn bá ṣe nígbàtí èyàn dọ̀hùn kí làwọn ohun tí ó ṣe kí làwọn ojúṣe èyàn níwọ̀n ọ̀bà díẹ̀ tí a lè sọ àwọn a jẹ́ òṣìṣẹ́ ọlọ́run nǹkan àkọ́kọ́ tálálàájì gbọ́wọ́ jìnà sí òun náà ni ìmọ̀rọ̀ nígbà tí wọ́n bá jẹ́ nìkan tó pé wọ́n padà máa ń pàwọn fẹ́ lọ hajj arínú wọn tó ṣe pé yọ́wẹ́ lómi lọ́lágbára lẹ́yìn ọlọ́run arínú wọn tó gbalẹ̀ ológun lọ ó lè jẹ́ ní alùfánà tó ṣe pé yóò ní wọ́n bóhun sí ogun tó wọ́n fi lọ tó wọ́n fi bọ̀ ẹlòmí ń bẹ yóò ní wọ́n bóhun wò sọ́nẹ̀dá sóhun àbóhun ò ní bọ́ àwọn alálàájẹ́ a máa ṣe léyìí ó kúnlẹ̀ Yorùbá rẹpẹtẹ ẹni ọba yọ pé agbọ́nrin eléyìí lọ́bá tọ̀ níbi iṣẹ́ ajé rẹ̀ kò tí ì lọ sí iṣẹ́ ajé rẹ̀ ti bàjẹ́ a sì rẹ́ lómi tó ṣe pé àwọn òbí tó bí ti kú ṣùgbọ́n yóò gba ojú orí wọn lọ lẹ́ni tó ṣe pé yóò máa kì wọ́n ní mẹ́sàn mẹ́wàá yóò sì ní òun ṣàdúrà fún wọn yóò tún máa kí wọn pé wọ́n káre wọn ò gbàgbé abiyamọ ni wọ́n wọ́n gbàgbé òun òun lọ ájì báyìí tí wọ́n jò wọn lọ rí kó wọn bọ́ rí eléyìí ìlànà kẹfẹ́ rí kìí sí ìlànà ìjọ náà bá fẹ́rẹ́ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ààrẹ àwọn míì tó tó kébi sàárẹ àwọn tí wọ́n mọ̀ lẹ́yìn rẹ̀ kó tó kú ni wọ́n lọ gẹ́gẹ́ bí àwọn séwù wọn agbábẹ̀ lọ wọn lọ kí wọ́n mẹ́sàn mẹ́wàá wọn sì lọ bẹ̀ wọn pé wọ́n jẹ́ káwọn lọ rí káwọn ọbọ̀ rẹ̀ alábàájì nífà kó tó lọ ájì rẹ̀ ní ájì rẹ̀ ti bàjẹ́ aláwọn mi tó ṣe pé wọ́n a máa lọ búra fún nǹkan mi kí wọ́n tó lọ pé á táwọn bá ṣe lọ táwọn bọ́ àwọn mà àwọn mà wọ́n a máa lọ sọ́dọ̀ àwọn míì tó yàtọ̀ sọ́lọ́hun tí wọ́n máa lọ wèlé ìfún àwọn míì bẹ wọ́n máa tẹ̀lé fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́hun níbi ájì wọn nílé lọ gbogbo ẹni ọba tẹ lọ ìlà tó bá ṣe lọ ìlànà yìí tí ọdún kó tó lọ ájì ẹ kéde fún wọn pé wọn ò tí ì lọ ájì rárá tí ájì wọn ti bàjẹ́ láti lé àyàfi fún ó tún bá kó tó dìbò wọn lọ. ara wọn mi tó ṣe pé alágbèémí ni ọgbà tí ó yá gbé yìí mi ọlọrẹ ọbọ rẹ ara wọn mi ọyá tọ yìí lá ọlọrẹ ọbọ rẹ

irú ẹni bẹ́ẹ̀ ó ti mọ́rún papọ̀ mọ́lọ́wọ́ ọba ájì rẹ̀ àbá amọ́ntòrà ọlọ́wọ́ bó dáadù láyà nínú àwọn àkíyèsí tí ẹta pè àwọn alálàájì gbogbo àwọn tàbá wá ní wọn lẹ́gbẹ̀ẹ́ ní ká ṣe wà síbẹ̀ fún ká sì rọ̀ wọn ká sì dẹ́rọ ọlọ́wọ́ bábá wọn ká sì ṣe wà sí fún wọn wà sí tọrẹwà bákan náà nínú àwọn tí alálàájì tí wọ́n máa ń kó sí òun ní ẹni tẹ́tà alálàájì bá ti ń lọ bá ti ń kọlà àbọ́fà lọ iná ni a ti rí àwọn míì tí wọ́n ti jẹ́ nìkan sí ipò wọ́n ti sẹ̀kẹ́ bí obì wọ́n gba rúgbọ̀n ní pátápátá yẹnyẹn lọ́rà tí a jíta lọ sí wọ́n gbọ́dọ̀ jẹ́ nìkan sí gbogbo rúgbọ̀n mi wọ́n gbọ́dọ̀ gba kó àwọn alálàájá máa ṣe bẹ́ẹ̀ ó dà tí wọ́n láwọn fi sọ̀sọ́ lílọ sí àjì ewọ ní onínú fi ṣẹ̀rí à ẹni ọba ṣe bẹ́ẹ̀ òun ọ̀sẹ̀ bọ́ sọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n wà tó wùlé wà kò kéèyàn ètò ẹgbẹ́ ọlọ́run bọ́ba lè kí a sọ pé ní yóò tọ́ba ti ájì tó ṣe pé kọ̀ wá jẹ́ nìkan tó sọ̀tọ̀ kú sọlọ́run pọ̀ lámì yẹ́ tó bákan náà kò wá pò kí àtọ́lọ́run bá gbé gbèdégbèdé lórí pé ó ṣe ájì yóò sì rí ájì ṣe ájì yóò sì jáde mọ̀ bọ̀rọ̀ bákan náà nẹ́bí Muhammad sọ́ọ́dà sọ́ọ́nà sọ bẹ́ẹ̀ lẹ́ni yóò tọ́ba ti ájì tí ó sọ̀tọ̀ kú sọ tí ó sì wá pò kí yóò sẹ́rí padà sílé lẹ́ni tó pé wọ́n ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ fún bí ìgbà tí òkè rẹ̀ fẹ́ẹ̀ bí ni bàbá rẹ̀ ti lọ sí gbogbo orùgbọ́n rẹ̀ a ó tó fa ilẹ̀ sí wà sí bẹ́ẹ̀ fún sí nínú kẹta alálàjì máa ń ṣe inú kẹta máa ń ṣe ni àjọ amáká ọ̀pọ̀ rẹpẹtẹ lákòókò yìí lọ́tún lósì inú ẹ̀ ni wọn ń ṣe obìnrin ń lọ lọ ọkùnrin ń lọ òun ní àjọ lọ àjì tọkọtaya àwọn ní ń ṣe tẹ́gbọ́n ó pè àwọn alálàáfáà kò sí tíra kankan fún a lè rí inú tíra kankan àjọ ọba jẹ́ ńlẹ̀ Yorùbá lélé yíwá ìjọsìn ní ajíjẹ́ kí ni wọ́n ní àti ẹgbẹ̀ lágbọ́dọ̀ sí ló fi jẹ́ pé ọba jọ ń sún náà tí ó báyìí ní pé ìtọ́ ìlọ̀lẹ̀ ńlọ ikú ọlọ́run ọba àdìgbà yóò ṣe láti mọ̀ gbogbo gbogbo àgbàtà máa ṣe láàrin ara wa ìhún gẹ́gẹ́ làdúrà ṣùgbọ́n wá pé ìjókòó kan ọwá ni wọ́n kákàjọ ọtọ́tẹ́ǹtì ọlọ́fẹ́ ṣe àdúrà mọ́kà eléyìí nínú àwọn àṣà Yorùbá tí Yorùbá máa ń ṣe kò bá ṣẹlẹ̀ àmùkò bó fi ìsìláàmù ẹjẹ́ ṣe wá sí rẹ̀ fáwọn tí ń lọ sí hajj bákan náà ẹjẹ́ ṣe wá sí rẹ̀ fáwọn tí lọ sí hajj wọn ò rí ọpẹ́kọ̀ kẹyìn bọ̀ lọ́wọ́ torí pé gbogbo ẹni yóò tọ́ bá kẹyìn ni wọ́n fi ń kẹyìn yìí góòdì ní kìíní ẹni ọba kẹyìn nínú ṣẹ̀rí ẹ̀ wọ́n nígbà tó bá kú agbọ́dọ̀ gba ayọ̀ agbọ́dọ̀ gba ẹyin góòdì rẹ̀ yìí agbọ́dọ̀ gba ayọ̀ kó tó lè pàásù nínú òfin ṣẹ̀rí àlọ́wà agbọ́dọ̀ sí pẹ̀lú ẹyin góòdì yìí ló fọ́ ẹgbà gbọ́dọ̀ sí wà sí fún gbogbo ẹni tí bá ń lọ sí hajj wípé hajj lọ fẹ́ lọ yìí má kẹyìn lọ́wọ́ ilé epo máa wá wá pé òun wá sí mọ́kà èyí tá ń pè ní tábákà tábákà kò sí ọbọ àwọn tí wọ́n ń ṣe nígbà náà kọ́lọ̀kọ́ bá ṣe dáadáa fáwọn bàbá wa àmì lọ́jẹ́ táwọn bí ń ṣe pé tó lódodo lọ kò sábì yẹn fẹ́ fi mọ̀ nígbà náà tó ju pé kéèyàn ra adé wá láti látọ̀hún àwọn fóònù tá a fi ń gbé kiri pọ̀ àmọ́rẹ́ nìkan tó epo tí àwọn léèpè tó fi nọ́mbà ọ̀hún pé tí wọ́n sì rí olódodo pé àá lágbájá ń bẹ ní ájì lódodo ṣùgbọ́n nígbà náà kò sírú rẹ̀ wọ́n bá ti lọ tí wọ́n èdè padà sí pé wọ́n pè wọ́n fẹ́ni tá pé àmì ọlọ́fẹ́ àmọ̀ kọ́lọ́ sí ájì lódodo nínú àwọn fi pé kalẹ̀ pé ẹjẹ́ jẹ́ a máa ra dé mọ́kà lọ lé èyí tá ń pè ní sábàkà sọ́bátà yóò sínú sí ajé ara ẹjẹ́ àti wà sílẹ̀ fún alálàájí pé wọn yìí bùkátà sí tí wọ́n mú wá láti bí ajé wọn gbogbo ẹni yóò tó wá fẹ́ sí ajé tọ́bá ti gbàlérò pé wọ́n fẹ́ sí ajé ohun àbí ó mọ́rọ́ pápá ajé lọ àwọn tó ń lọ sí ajé ó mọ́rọ́ ni wọ́n kọ́kọ́ sí nígbà tí ìyẹn bẹ́ẹ̀ ṣe jẹ́ nìkan tó epo dé mìíràn níbi tí ó ti gbé aṣọ ìrámù wọ̀ nínú súnà náà ni pé kọ́ ìwẹ̀ ìwẹ̀ tí yẹn ó gbé aṣọ ìrámù wọ̀

àti èyí tí yàn pa kájá rẹ̀ ó sì ń bẹnu súnlẹ̀ pé èyàn wọ bàtà sẹ́sẹ̀ bẹ́ẹ̀ àwọn nǹkan yìí ní bẹ fún ọkùnrin kò sí fún ọkùnrin láti jẹ́ pé yọ́wọ́ lówó wọ nǹkan ẹ̀mí ìtọ́tayọ ilé ẹni tó bá fẹ́ ṣe ájì lọ́kùnrin wọn ẹni ọba fẹ́ ti ájì lọ́kùnrin gbogbo ohun yóò tó máa ń fi sórí níbi ikọ́ bá gbé aṣọ ìrọ́míwọ̀ mo yìí fi kẹta sórí ṣùgbọ́n sáré pé obìnrin aṣọ tí obìnrin máa ń wọ̀ tọ́pá òfin mu ìní àwọn fẹ́jẹ́ fún wọn wọ̀ obìnrin ò ní aṣọ aṣọ èyí tí ó gbòyè rẹ̀ tó sì bá òfin mu ìní ẹ̀ ní ọwọ́ gbogbo aṣọ yóò jẹ́ ọba ọgbọ́dọ̀ tayọ kókósẹ̀ rẹ̀ sísàlẹ̀ o tọ́bá ẹ pé ọkùnrin ni gbogbo aṣọ yòówù tí ó bá wọ̀ ọgbọ́dọ̀ tayọ kókósẹ̀ rẹ̀ sísàlẹ̀ nínú iṣẹ́ ájì rẹ̀ tó bá fẹ́ sí ṣùgbọ́n obìnrin nínú kẹfẹ́ pé obìnrin tí wọ́n sọ fúnra gbọ́gbọ́ ọgbọ́dọ̀ wọ̀ òun náà ni pé obìnrin ọgbọ́dọ̀ nígbà tó bá gbé aṣọ ìráàmù wọ̀ wọn èlò gílọ́ọ̀fù ìyẹn ìfọwọ́ yẹn wọn ò nílò obìnrin nígbà tó bá gbé aṣọ ìrọ́mù wọn wọ̀ torí pé pọ̀tọ́sọ táwọn olè wọ̀ nínú aṣọ tí wọ́n wọ̀ yìí nínú ẹ̀kọ́ ni pé wọn ò ní wọ nìkọ́ kò sí tàbáwọn ohun tó jẹ mọ́ bí ìrìnkùn wọn ó fi bo fèsì wọn kò sí bẹ̀ rárá wọ́n yọ eléyìí ni ṣẹ́sì lábúrú tèmi àti sàlàyé pé a jẹ́ pé obìnrin nínú àdámọ́ wọn náà ni pé wọ́n ti ní aṣọ yìí tẹ́lẹ̀ tí wọ́n wọ̀ nínú aṣọ wọn tọ́bá wá dìbì sí ájì ìsìláàmù ní wọn yọ ọ́ tí túmọ̀ sí pé wọ́n ti ń lò ó bọ̀ tẹ́lẹ̀ nígbà wọn bá tó parí ájì wọn tẹ́ ń kọ́

ẹni tó bá fẹ́ ṣe ájì kò ní wé láwà ní o wọ́n lọ sàrọ̀ wé bẹ́ẹ̀ ni ò ní bọ́ ṣòkòtò nígbà tó bá sì jẹ́ ọkùnrin wọ́n lọ sọ bá mọ́sùsà ó wọ́n sọ wọ́n lọ zàfàrà bákan náà kò gbọ́dọ̀ wọ aṣọ èsì lọ́fíńdà táǹpẹ̀ ni wọ́n tó bá so mọ́ tàbí lọ́fíńdà zàfàrà kò gbọ́dọ̀ wọ́ wọ́n lọ lọ fáì bákan náà kò sì gbọ́dọ̀ wọ kúfù ìyẹn bàtà aláwọ̀ èyí tá a máa ń fomi pa nígbà bá wọ̀ ṣẹ́ṣẹ́ kò wọ́ ọgbọ́dọ̀ wọ àfẹ́ni tí ọ̀bá ní bàtà tí ó wọ̀ sẹ́sẹ́ òun ni wọ́n ní kọ́ wọ bàtà aláwọ̀ tá ń pè ní kúfù yẹn alẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ọwọ́ aṣọ nípa obìnrin pé wọ̀lá tẹ́ni tẹ́kẹ́gbẹ̀lẹ̀ mọ́rí àtúmọ̀ àlùmọ́hùrẹ́má obìnrin tóun bá gbé aṣọ ìráàmù rẹ̀ wọ̀ ọ̀sọ́sọ tí ó lè wọ́ ṣùgbọ́n kò gbọ́dọ̀ lo ìbòjú wọ̀lá tẹ́lẹ̀ bá ṣe lọ́kọ̀ fà lẹ́yìn bákẹ́nẹ́ ọ̀sẹ̀ tọ́ fún obìnrin nígbà tó bá jẹ́ nìkan tó ṣe pé àwọn ọkùnrin bá ń bọ̀ wọ́n ní ọ̀dọ̀ rẹ̀ ìjáàbù tó bá fi sórí láti fi kọfà fèsì rẹ̀ nígbà tí wọ́n bá ń bọ̀ wá jẹ̀lìbáàbù tó bá wọ̀ láti fi kọfà ẹ̀yìn ju rẹ̀ fèsì rẹ̀ nígbà tí wọ́n bá ń bọ̀ tí wọ́n bá tún ti lọ tán yóò tún jẹ́ nìkan tí pé yóò fi yọ́ yọ nǹkan yìí kò lójú padà níbi fèsì rẹ̀ padà eléyìí ni bí àwọn olùmọ̀ bí wọ́n ti sàlàyé nípa eléyìí aṣọ ìhà ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ọfẹ́ fún àlè ó mọ̀ yìí nípa pé bí tí a bá ti ń gbé aṣọ ìrọ́ọ̀mù wọ̀ iná ẹ̀ ní ká ti gbé wọ̀ pàpà jùlọ àwọn àyè tí wọ́n ti máa ń gbé aṣọ ìrọ́ọ̀mù wọ̀ yẹn ẹni tó bá ẹ̀kọ́ bá gba mọ̀dí ń náà wọlé ó ti níbi tí ó ti gbé wọ̀ ẹni ó bá gba àwọn àyè míì wọlé wọ́n ti níbi wọ́n ti gbé wọ̀ ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé òun bá wọ pléènì ní pléènì rẹ̀ lọ jálẹ̀ sílùú mọ́kà ni ìwọ̀n tí àwọn olùmọ́sọ náà ni pé irú wọn láti inú pléèlì wọ́n ti gbé aṣọ ìrọ́mí wọn wọ̀ gẹ́gẹ́ bó ti wà nínú òfin ṣẹ̀lẹ̀ àná bákan náà gbogbo ọgbà yóò tẹ́lẹ̀ yẹn bá ti wá gbé aṣọ ìrọ́mí yìí wọ̀ tán kò sí ìrun kan pàtó téèyàn wà á yàn tẹ́lẹ̀fìlà kan wá ń bẹ pàtó téèyàn yàn lẹ́yìn ìgbà tó gbé iṣẹ́ aṣọ ìrọ́mí wọ̀ kò sí

tó fẹ́ sáájá ti wà dáa títà tó gbé aṣọ ìrọ́mọ rẹ̀ wọ̀tán ọwá kí sọ̀lá tó tókọ̀ ìwọ̀n sáá níjọ tó ń ṣe bẹ́ẹ̀ àwọn olùmọ́wà mú jáde bẹ̀ pé àsìkò ìgbàrú bàbá gbé afẹ́ gbé aṣọ ìrọ́mọ wọ̀ gẹ́gẹ́ bí alálàájì ní àyè táà ti máa ń gbé wọ̀ tàbí ẹni tó ti pé tí ó tọ́bẹ̀ẹ́ di pé ńgbà tó bá di pásìkò òun bá ba yọ kọ́kọ́ kírun yẹn náà síwájú kó tó wọ̀ ilé ìlọ́pàá òfin ṣẹ̀rí àmọ́ bákan náà nígbà tí ẹbẹ́ ti gbé aṣọ ìrọ́mù yíwọ̀ tán ohun tó kù náà ni kí wọ́n máa ṣe làbáyíká aláhùnmọ́ làbáyíká lára ṣẹ̀rí ni pé tí wọ́n bá gbé aṣọ ìrọ́mù wọ̀ tán yẹ̀sítẹ́tìdìrẹ́ kíbìlà tó ọ̀ ìmá èyí ó dojúkọ kíbìlà lẹ́ni tí ó dúró túnmọ̀ yóò láti ìbẹ̀rẹ̀ ọmọràn

òṣìṣẹ́ rí nílẹ̀ o bẹ́ẹ̀ yóò sì ṣiṣẹ́ agbọ́ni ó ń ṣe ọlọ́run bá sọ bẹ́ẹ̀ nínú àdìsí tó lálàáfíà àwọn olùmọ́wá sàlàyé pé tí ẹ bá ti wá gbé aṣọ ìrọ́mù wọ̀nyí èyàn máa sọ gbólóhùn làbáyíká aláhùnmà làbáyí làbáyíká láṣẹríkà láka làbáyí inna alhamda wa ni'mata láka wà ní wọ́lẹ̀ láṣẹríkà láka gbólóhùn yìí èyàn máa sọ wọ́n sì pa gbogbo alára jì láṣẹ pẹ́sìtà tí bá ń sọ gbólóhùn yìí a ń gbóhùn ókè ní o èyàn máa gbóhùn ókè lé yọ máa sọ gbólóhùn yìí torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní pé àtàní Jibril Jibril lọ́wọ́ bá mi fàmọ́rọ̀ ni àni àmúra sàáàdì wa ma máì à ń yẹrù fàáhùn àti wá àtàhùn bí tẹ́lìbìyà ó ní Jibril wá bá mi pé tó ọlọ́run bá ní sọ fún pé kọ́ pa àwọn sàádì rẹ láti àtàwọn tó bá pẹ̀lú rẹ wípé kí wọ́n gbé ohùn wọn sókè níbi làbáyíká làhùn àlàbáyí gbólóhùn ilẹ̀ alálájọ́ ma wá sọlọ ni wọ́n ma sọlọ ni wọ́n ma sọlọ àwọn tàjẹ́ òṣà ọlọ́run bó ṣe wà fún àwọn ọkùnrin náà lọ́wọ́ fáwọn obìnrin gbogbo wọ́jọ ma wí sókè ní o àwọn obìnrin náà ma wí ohun wọ́n ma gbé ohun sókè láti ma wí wọn ní sọ́jẹ́jẹ́ o lápáìkàlá ó mọ́ lápáìk tàbátìrá wọn alálájì lódodo ẹ̀rí pé wọ́n sọ ní èyàn máa sọ gbólóhùn yìí èyàn máa sọ gbólóhùn yìí bẹ́ẹ̀ ló kó sí àwọn obìnrin náà wọ́n kó sínú ọ̀rọ̀ yìí torí pé ìyá wa Aisha wọ́n ní pé káà ní ti tẹ́rù fáwọn sáwùta ha àtàyẹ̀sì máa ha gbẹjáàlì wọ́n ní ìyá wa Aisha máa wí gbólóhùn yìí lẹ́ni tí ó gbóhùn ókè débi fáwọn ọkùnrin máa ń gbóhùn ìyá Aisha ìyá Aisha tàbàmẹ̀ntì wọ́n pè bẹ́ẹ̀ ìyá wa Ànábì Muhammad sallallahu alaihi wasallam Aisha ó tún wá jẹ́ nìkan tó ṣe pé àfáà ni lóbìnrin olùmọ̀ ni lóbìnrin nínú ìsìláàmù yìí òun ni olùmọ̀ àkọ́kọ́ pé wọ́n kọ́kọ́ tọ́ka pé ta ni olùmọ̀ àkọ́kọ́ tó nímọ̀ jù nínú ìsìláàmù yìí ìyàwó ìṣàlẹ̀ àkọ́kọ́ ó mú salama ni wọ́n máa ń kà sí ẹni ẹlẹ́ẹ̀kejì ìyàwó àìṣá òun ni wọ́n wá ní pé òun náà ń gbóhùn sókè táwọn ọkùnrin síbẹ̀ sí gbọ́hùn rẹ̀ táwọn ọkùnrin síbẹ̀ sí gbọ́hùn rẹ̀ táwọn ọkùnrin síbẹ̀ sí gbọ́hùn rẹ̀ kódà àbú àtẹ́yà ọ́sàdà ilé pa pé mọ́ gbọ́ tí ìyàwó Aisha ti ń sọ báyìí pé ilé ìlà àdàmù fẹ́ ìfàká ní tẹ́lìbíyàtà rasúlì lẹ́sọ̀rọ̀ náà rẹ̀ ọ̀sànà ó ní pé mímọ́ bóòlà níbi máa ti ń ṣe làtàíkà aláhùnmọ̀ làtàí àbú àtẹ́yà wá sọ báyìí pé súnmọ̀ sẹ̀mí ìtura àtù lẹ́dì ìbádẹ́dà àlìká lẹ́yìn ìgbà náà mo bá gbọ́ tí ìyàwó sábà sọ pé làtàíkà alhamda wọ́n ni mata láka wà láṣẹ̀rí kálákì àti ti bẹnu sọ ìbùkọ́rí tí túnmọ̀ sí pé àwọn obìnrin náà àwọn náà máa gbóhùn wọn sókè níbi ìṣẹ̀ṣẹ́ yìí wọ́n wá ní pé wọ́n máa sọ làpẹ́ẹ̀kà làwọn ọmọ lápẹ́ẹ̀ àwọn tí wọ́n ń lọ rí pé wọ́n lọ sí àjùtọ́ bá gbé aṣọ ìrọ́ọ̀mù wọn wọ̀ sọ wípé bí wọ́n ti gbé aṣọ ìrọ́ọ̀mù wọ̀ yìí síbi tí kàábà wà kí wọ́n tó dé mọ́kà kìí ṣe ìrìnàjò kékeré o àpèjúwe rẹ̀ fẹ́ẹ̀ ta ti fẹ́ fi wé ni pé kéèyàn gbéra láti bí ìkọ́ máa lọ sí Òṣogbo látàwọn fọ́nà wá dáa ó lè mọ́jú yìí wákàtí méjì àti wákàtí kan àbọ̀ náà lọ gbogbo gbólóhùn gbogbo àyè tán bá ti wà nù mútò yìí gbólóhùn tí wọ́n máa sọ náà ní labbaika Allahumma labbaik títí tí wọ́n fi wọ ìlú Mọ́kà àwọn olùmọ̀ wọ́n ní pé mí nínú àwọn ológun ajì ni o nínú àwọn símbọ̀ àwọn alálàájì nínú àwọn àmì péyàn ń ṣe ájì iná ní káwọn alálàájẹ́ ọmọ aṣọ gbólóhùn yẹn tán bá fi gbé aṣọ ìbá mọ̀ wọ̀ta àwọn tí bá ń ṣe ájì ẹjẹ́ àfikọ́ wọn bẹ́ẹ̀ tó lẹ́lòmí oorun ní ó sùn ẹlòmí ẹjọ́ ní ọmọ arò ẹlòmí yọ́kẹ̀ máa wò káàkiri kò tiẹ̀ ní wí kẹ́kà gbólóhùn yìí ní tó ká máa wí nígbà tá a bá wà nínú mọ́tò wa pàápàá jùlọ the serious boy tí bá ń gbé wa lọ tàbí mọ́tò káà tí bá ń gbé wa lọ bákan náà nínú òfin ẹ̀sìn òun náà ni pé tí a bá ti wá rí mọ́ káà ẹrọmùlè má kì tí ẹbẹ́ ṣe rí lọ́ọ̀kán tẹ́yàn rí ilé ọlọ́run lọ́ọ̀kán èyàn wà dá kẹtẹ́lì bí èyàn ní wé mọ́ látara àwọn nǹkan ẹ̀mí èyí tó rò mọ́ èyí òsì tí àwọn nǹkan ẹ̀mí tó rò mọ́ lónìí òun náà ni pé tí ò sí nínú tíra tẹ́ ipá àwọn àfá àkọ̀ọ̀kan ní máa ń mọ̀ bẹ́ẹ̀ òun ní pé ò lè sàdédé máa bọ̀ láti yóò tàfẹ́ di pé ẹsẹ̀ sí aṣọ yín bákan bóò lẹ́ti sàwọn aṣọ yín àwọn ẹrù yín bóò lẹ́ti tẹ́ ẹsẹ̀ bákan wọ́n fi sílé tẹ́gbẹ̀ àwọn táìmù tẹ́lì ṣe gbogbo àwọn eléyìí èyí ó ti jẹ́ nìkan tí pé yóò ti dákẹ́ pẹ̀lú làbáìkà àwọn ọmọ làbáìkì nígbà tí èèyàn bá di pé èèyàn bá gbé ẹrù rẹ̀ síbi tí yẹn bá rí ṣe láti òtẹ́ẹ̀lì yẹn wọ́n fẹ́ jí kí yẹn tún wẹ̀wẹ̀ mí ìwẹ̀ yìí nínú àwọn ìwẹ̀ súnnà ni tí yẹn bá rí ìwẹ̀ òun lọ́dájú tí yẹn bá rí ìwẹ̀ kìí ti tú lá síwájú kó tó wọ ìlú mọ́kà tọ́bà rọrùn fún yẹn kí yẹn ti bẹ́ẹ̀ kódà tọ́bà rọrùn fún yẹn wọ́n fẹ́ jí kí yẹn wọ̀ ló mọ́kà lọ́wọ́ ọ̀sán kọ́ máa wọ̀bẹ̀ lọ́wọ́ alẹ́ kò sí bàtà mọ́kà tá mọ́kà o wọ́n ta lọ́wọ́ ọ̀sán ọmọ àjà púpọ̀ torí pé ànábì wa Muhammad ajé ọ̀kẹ́ tó ṣe yẹn náà ọ̀sán wọn lọ́wọ́ bẹ̀ àwọn ọmọra mẹ́rẹ̀ẹ̀rin tó ṣe náà ọ̀sán lọ́wọ́ bẹ̀ táwa náà bá rí ṣe bẹ́ẹ̀ ọjà púpọ̀ tí a bá ti wá wọ mọ́sálásí ìyẹn mọ́sálásí tá ń pè ní haramule mosque tí a bá ti wọ́ bẹ̀ nínú ẹ̀kọ́ náà ni pé ẹsẹ̀ ọ̀tún la máa ń gbé wọlé o ó fi jẹ́ gbogbo àwọn tó máa ń jẹ́ agbèrò mọ́kà àwọn ọ̀sẹ̀ tí wọ́n ṣe lélẹ́yìn kì kékeré gbogbo àwọn alálàájí wọ́n máa fún wọn ní gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí tọ́rọ̀wọ̀n ọmọ kẹta àwọn kẹ́ lọ ah, wọ́n tẹ̀ lójú lórí ni wọ́n mọ́ wọ́n lọ́ọ̀tẹ́ lọ́hùn ìwọ̀n tó fà tó fi gba kí agbèrò wà pẹ̀lú wọn nù gbogbo eléyìí ló wọ́n máa fọkàndè yọ́ máa fọkàndè ìwọ̀n tẹ́ ṣe bí ilé ọ̀tẹ́ fẹ́ èyàn lè má tẹsẹ̀ járí pàápàá jùlọ tí kan bá tọ́ bá sáré nu wọn tí ọ̀rá yè gbéra yóò kó bá wọn yòókùn tí a bá fẹ́ wọ ìlú tí a bá fẹ́ wọ inú mọ́sálásí mọ́sálásí haramule mọ́kì tá ń pè ní Kaaba gbólóhùn tí wọ́n ní aṣọ náà nípa Allahumma salli ala Muhammad wa sallim Allahumma iftah li abwaaba rahmatik gbólóhùn yẹn náà máa wí bàbá òkú mọ́sálásí yòókùn ṣùgbọ́n látà pélé tí wá wà lábẹ́ ìjọsìn ẹni tí ń kó wa lọ ájì gbọ́dọ̀ fi rí wa létí pé ta bá fẹ́ wọ bẹ̀ká gbẹ́sẹ̀ ọ̀tún wọlé ká sọ gbólóhùn Allahumma salli ala Muhammadin wa sallim Allahumma iftah li abwaba rahmatik wọ́n ní ká sọ gbólóhùn yẹn fún àwọn alálàájí pé fún wọn sọ kárin wọn létí ẹni ọba ti mọ̀ tẹ́lẹ̀ orí lọ́já sí fún ẹni tí ọba ti mọ̀ ká pè tí wọn lẹ́nu kún ó pè tẹ́lẹ̀ wá nínú ẹ̀kọ́ lọ́wà kéèyàn gbọ́wọ́ rẹ̀ sókè tó bá fẹ́ látara pé ẹ̀rí rẹ̀ tó wá látọ̀dọ̀ àfa wa Abdullahi ibn Abbas wọn ní Abdullahi ibn Abbas tó bá wọ tó bá rí káàbà kẹ̀kẹ́ báyìí yóò jẹ́ nìkan sí pé yóò tẹ́wọ́ rẹ̀ sókè lẹ́nu tó sì jẹ́ pé ìtẹ́wọ́ rẹ̀ sókè àdúrà tó bá rọ̀ ẹ̀ lọ́rùn lè yóò ṣe o torí pé ọ̀wọ́ látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam pé àdúrà kan pàtó léyìí tí yẹn bá rí káàbà gẹ̀ẹ́gà tí yẹn bá kẹjẹ́ kó ṣe ájèrè ní ọmọ tó mọ ohun tá ń sọ yìí torí pé tí yẹn bá rí káàbà gẹ̀ẹ́gẹ́ lọ́ọ̀ká ìṣe ni ó máa jọ pé ah, àbóhun náà ni àbóhun náà ni ààyè tí máa máa rí lórí tẹlifíṣàn mọ́ màdé yìí Allahu akbar Allahu akbar tẹ́lọ́wọ́n kọ́ pé mi ní ó débí tí yẹn bá wá nà ó sókè tó bẹ́ lọ́wọ́n bá pé mo dúpẹ́ lọ́dọ̀ rẹ Ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ rẹ Ọlọ́run kódà kan máa sọ yóò bá bẹ́ẹ̀ òsùn tó burú bẹ́ẹ̀ torí pé bọ̀sájọ́ àkàtọ́ wá pàtó látọ̀dọ̀ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam pé máa ń ṣe àbí àtọ́bárọ̀ Ọlọ́run ní ká ṣe bó ṣe gbé wọ́n gba àdá àkáyátọ̀dà fún àwọn ọmọ fóun máa ń sọ pé àlà umma anta salam wa minka salam fàáyìnà rabbana bis salam ìrẹ́lọ́wọ́ ọba ìrẹ́lọ́ba alálàáfíà ọ̀dọ̀ ilẹ̀ aláàfíà ti wá o dákun jẹ́ máa lò sẹ́lẹ̀ ìrẹ́ olúwa pẹ̀lú àlàáfíà wọ́n ní tàbá sàdọ́ àyí ọmọ àdá púpọ̀ o látà àkọwọ́ látọ̀dà fáwà ó máa gbọ́nà kọ̀tọ̀ tàbá ti wáá dé kààrà tó kú gbára òun náà ní ká fi tọ̀wáfù tọ̀wáfù yà máa ń pè tọ̀wáfù lè kodo tọ̀wáfù pé mo dé o wá ṣiṣẹ́ ọlọ́run tọ̀wáàfù yìí náà lọ bẹ̀rẹ̀ fara èèyàn fẹ́ bẹ̀rẹ̀ tí yàn kọ́kọ́ ṣe ó múra gbogbo táìmù tí fi ṣe ó múra yìí láàrin wákàtí kan wákàtí kan àbọ̀ wákàtí méjì ọpẹ́pin èèyàn ti ṣe ó múra tán lẹ́yìn wákàtí méjì lókun táìmù olè ń wá òun làwọn ẹ̀kọ́ tá a máa o òun là ń pè ní a sọ pé ti tàmọ́ tó ẹ̀ á jì ká kọ́kọ́ ṣe ó múra gbogbo àwọn tó ti dáhùn báyìí tí wọ́n ti lọ àwọn tó ti lọ láti jẹta ti wà àti ráhùn tó gbéra lánàá táwọn bá ti ń dáhùn ó múra ní wọ́n kọ́kọ́ ṣe àwọn tí àbà padà máa lọ náà ó múra iná wọ́n kọ́kọ́ ṣe tí àbẹ́ ṣe ṣe tán èyàn wà bọ́ aṣọ ìrọ́mù kalẹ̀ èyàn máa wọṣọ tó bá wù yẹn lọ sí káàbà lẹ́ni tí ó máa lọ sí tọ̀wáfù tí ó sì máa ka Quran lẹ́ni tí ó sì máa bẹ lọ́hùn tí ó sì máa jẹ́ nìkan pé yọ máa bẹ lọ́hùn fún tó bá fẹ́ níbẹ̀ ṣùgbọ́n ó múra lẹ́yìn máa ń ṣe gbára tí a bá ṣe dé kààbà bóòlù yẹn wà lè ṣe òmúra tọ̀wá fòlùkòdó iná ẹ̀ ni ohun tí kọ́kọ́ máa ń ṣáájú tọ̀wá fún pé ìyílá ọlọ́run ọba kò ní pé mo jẹ́ o àyè kọ́kọ́ yẹn nẹ́fìlà ní mọ́lé káàbá ń jẹ́ o àwọn owó mọ́sálásì yókù tàbí ṣe wọ́bẹ̀ ká tó jókòó wọ́n tẹ́jẹ́ ká yẹn nẹ́fìlà ṣùgbọ́n hárùmùlì má kí alẹ́ káàbá tí wọ́n tá a máa fi ń kí òun òun náà ní tọ̀wáfù yìí tọ̀wáfù láti bẹ̀rẹ̀

èyàn jẹ́ nìkan tí pín ó dojú kọ bí tí ajára aṣíwájú wà ní ìwà sọ pé Allahu Akbar lẹ́yìn ìgbà náà tọ́lọ́run bá ní pé kéèyàn lè jẹ́ nìkan tó ṣe pé yọ́ fọwọ́ kàn bákan náà tí ó kìí ṣe ẹ̀ pẹ̀lú ẹnu rẹ̀ bákan náà ìfẹ́nu rẹ̀ kìí ṣe yìí tí ó tí pé yóò forí balẹ̀ ńbẹ̀ yóò Umaru débi pé wọ́n ṣe gbólóhùn Allahu Akbar wọ́n fọ́ kájẹ́lá aṣọ́àdù yìí wọ́n kí sí ẹ̀ tẹ́yẹ̀ bá kíwẹ́ kí sí ẹ̀gẹ́ lónìí wọ́n ti ṣe débi pé ọ́sọ̀rùn bọ̀bí tọ́wà yìí ìtọ́rùn bọ́bẹ̀ ló fi wá jẹ́ nìkan tó rí kí tọ́ bá tọ́rùn bọ́bẹ̀ àti kọ́ tẹ̀ pọ̀pọ̀ ọ̀sọ̀gbọ́n tó fẹ́ dá tó bá fẹ́ kọ́rùn yọ Muhammad sallallahu alaihi wasallam náà ṣe bẹ́ẹ̀ ó máa ó ṣe bẹ́ẹ̀ débi pé ní pé rí ajá aṣíwádìí òkúta lásán ní ọ̀jẹ́ kẹta ìbá tí kìí ṣe tí ẹ bá ṣe pé mo rí ànábì wa Muhammad sọlọ́gbà àdọ̀sán tó kìí ṣe ẹni mọ́ọ̀kọ̀ pàjọ ìbá tí kìí ṣe ara ọ̀ tí ẹ bá wá ṣe bẹ́ẹ̀ èèyàn wá jẹ́ nìkan tó ṣe pé òun ní ipa pín àkọ́kọ́ tí wọ́n fẹ́ jẹ́ kéèyàn orí ṣe téèyàn bá rí ṣe téèyàn fọwọ́ kà yẹn pé téèyàn bá rí kìí tó bá lè ráyè fọwọ́ débẹ̀ tí ó fọwọ́ kan òkúta yẹn tí ó bá rí ṣe ọkọ̀ jẹ́ nìkan tí ó nà ká lọ́ọ̀kan pẹ̀lú gbólóhùn Allahu akbar ilẹ̀ ni ó ṣe o ibẹ̀ ni ó ti wá bẹ̀rẹ̀ rẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ tọ̀wáfù rẹ̀ nígbà bá bẹ̀rẹ̀ tọ̀wáfù yìí ó yìí kò sí tí ó lè máa sọ ọ̀sájú àti ó lè máa ṣe títí tọba títí débi síwájú padà òun ni ó máa jẹ́ ẹyọ nínú ẹ̀kọ́ tí wọ́n wá kọ́ wa torípọ̀ nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún Umar látara pé ìdìgbà Umaru tóbi púpọ̀ Umaru sì gbọ̀lẹ̀ dáadáa ẹni tó giant ni Umaru pẹ̀lú ẹ̀dá tọ́lọ́wọ́ bá dáa ànẹ́bí wa sọ fún àfà Umaru pé ya Umar ìrà Umaru innaka rajulun qawi ẹni jẹ́ pé ẹni síbẹ̀ ìnìkọ́lẹ̀ aláká ọ̀sẹ̀gbàdùn wọ́n bá rọrùn fún o lè jẹ́ nìkan tó kìí sí ẹ̀ àìlá tó bá wá rí pé jẹ́ nìkan tó gbọ́ fọ́ ọ́nà kalọ́ọ̀ká ó sì gbólóhùn ọkọ̀wọ́n eléyìí ni ẹ̀kọ́ tààrí kọ́ látọ̀dà níbi wa Muhammad sallallahu níbi fífọ́ sí ọ̀nà bẹ̀ẹ̀bẹ̀ púpọ̀ kan àníbi wa Muhammad sallallahu alaihi wa sallam fánà lọ́wọ́lẹ̀ hajjara òkúta jẹ́ lásọ́dì yẹn ọlọ́run bó gbé dìde yọmọlẹ̀ kìyàmá lọ́jọ́ gbédàlù kìyàmá lọ́jọ́ náà wọ́láhù àìlàn ojú méjì ni ó ní yóò bí ṣe rògbé ìmà ajá lásọ́dì ọmọ àfi méjèèjì ríran wàlìsá ọlọ́run bó jogun ahán fún ajá lásọ́dì yìí yáhùn ti kò bẹ́ yóò fi máa fi sọ̀rọ̀ wòye ṣàdàlà man ìsàlámàhù bẹ̀ haqqin yóò sì máa jẹ́rìí sí gbogbo ẹni ọba bá fọwọ́ kan òkúta náà pẹ̀lú òdodo nínú ẹgbàwá mi Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé mọ́sí ilẹ̀ ajẹ́rẹ̀ aswad ọ̀hún yamani yahutọ́ ni lọ́kọ̀tọ́ ya ọ̀tọ́ ó sọ lọ́wọ́ bá ní pé òkúta dúdú yẹn ìfọwọ́kẹ́ rẹ̀ àti yamani rúkún yamani òun náà ni a áńkù méjèèjì wọ́n ń pè ní rukunani ṣàmàlìyàtà wọ́n máa ń pè wọ́n ní rúkúnù ṣàmàlì ṣàmàlì tẹ́ pé àwọn méjèèjì kò sí kẹ̀kẹ́ tí yóò tẹ́lẹ̀ tí wọ́n ṣùgbọ́n pé ẹlẹ́kẹta òun náà ń pè ní rúkúnù yamani áńkù yẹn sẹ́rí lọ bá àwọn tí wọ́n wá láti yemen yẹn pé látọ̀nà yemen iná ẹ̀ ní áńkù yẹn wà wọ́n tó wá ń pè ní rúkúnù yamani Okùnrin Yàmánì òun lápò pẹ́ẹ̀tẹ́ láti lọ kẹrù kún ẹlẹ́ kẹrin padà, áńgù kẹrin padà, èyí jẹ́jẹ́ ìràṣọ́dù wà bẹ́ẹ̀. Bàbá jẹ́ áńgù Yàmánì, áńgù ẹlẹ́ẹ̀kẹta àti ẹlẹ́ẹ̀kẹrin jẹ́jẹ́ ìràṣọ́dù wà. Ó ọlọ́run bá ní pé fífọwọ́ kàn wọ́n, yí máa ń fa ọmọ mẹ́jọ. Bákan náà, ó ọlọ́run bá sọ o. ọba ó ń ṣe ọlọ́run bá ti yóò yé wa pé látàlì jẹ́nẹ̀ lòkúta yẹn ti wá wàkánà aṣẹ́dùgbà yá ọdọ mínẹsẹ́lìjì ó sì funfun gáà ju yìí lọ yìí tí máa ń bọ́lá sókè sẹ́nà sójú ọba ń rọ̀ yẹ bó ṣe funfun tó yẹn jù bẹ́ẹ̀ lọ òun ni ẹsẹ̀ ló jẹ́ kókúta yẹn padà tuntun padà gẹ́gẹ́ bá mi bí wa Muhammad sallallahu alaihi wasallam kò lè ṣàlàyé fún wa ẹni ọba gún nígbàgbọ́ sí là ń pè ní mùsùlùmí ẹni ọba jẹ́ pé kò nígbàgbọ́ sọ̀rọ̀ tá a sọ yìí òun là ń pè ní kékeré o ìnígbàgbọ́ sí ni ó jọ jẹ́ mùsùlùmí sọ́dọ̀ ọlọ́run tọ́ ọba ṣe jẹ́ nìkan tó ìgbàgbọ́ sí ọmọ àbọ̀sọ̀pọ̀ pọ̀ jẹ́ kékeré ni wọ́n gba àwọn àdísì wá pẹ̀lú sálẹ̀ tọ́lá láàfíà lẹ́yìn ìgbà náà àwọn ajẹ́ nìkan tó ṣe pé á bẹ̀rẹ̀ tọ̀ wá fún wa ẹ̀gbẹ́ òsì wa ni ó wà apá òsì lágbé e sí nígbàtí a bá bẹ̀rẹ̀ tọ̀wáàfù wa yìí a sì ṣe tọ̀wáàfù yẹn lẹ́ẹ̀méje a ṣe tọ̀wáàfù yẹn lẹ́ẹ̀méje àwọn àtàjọ́mọ̀ òyìnbó láti sàṣọ wa aṣọ wa nígbà yìí yóò jẹ́ pé a so mọ́ èjìká èjìká láṣọ sí lẹ́yìn tó sì jẹ́ pé a yọ gba bí yá wa lọ ní ẹ̀gbẹ́ ọ̀tún kò ní sí aṣọ kẹkẹ níbi èjìká ń bí nígbà tá a bá ń ṣe tọ̀wáfù tọ̀wáfù yìí tá ń ṣe yìí bá ṣe wọṣọ wa nígbà náà ni o eléyìí ká sọ bẹ̀ fáwọn alálàájì torí pọ́pọ̀lọpọ̀ ọmọ pé báwọn ṣe báwọn ṣe ṣe ájí àwọn nìyẹn àwọn ọkùnrin là ń sọ òkè sáwọn obìnrin o asọsọ bá wo obìnrin ló léèwọ̀ tí ó kò gbogbo ara tiẹ̀ ṣùgbọ́n kò rí yóò jẹ́ nìkan tó gbé yóò so ó ní èjìká lẹ́yìn tí ó yọ apá ọ̀tún síta tí ò ní sí kẹ̀kẹ́ ní apá èjìká ọ̀tún rẹ̀ bí ó ṣe wọ aṣọ rẹ̀ ní èyí tí tí ó fi parí tọ̀wáàfù yìí wọ́n ní pé tó bẹ́ẹ̀ tẹ́ parí tọ̀wáàfù yìí yóò tún kéńjì ẹ̀ padà ó àìwọ̀ ọba ìsíwájú bá tó bẹ̀rẹ̀ tọ̀wáàfù tàbá ìṣe tọ̀wáàfù tẹ́nà àtúníwọ̀ ọbẹ̀ mọ́ á kéńjì ẹ̀ padà ní o tàbá wá ń ṣe tọ̀wáàfù ẹ mẹ́ta àkọ́kọ́ kọjọ́ eré kọjọ́ irin kẹmúkẹmú ni wọ́n jẹ́ pàmò tó bá láàfíà dáadáa torí gbóhùn láwọn tẹ̀lé

eléyìí ló dé sígbà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló fi sọ fáwọn sàádé pé ẹ bá ti bẹ̀rẹ̀ tọ́wà àwọn kẹfẹ́ yóò máa wòye o ẹ́rì bí ẹni ọlọ́láàfíà láàárẹ̀ kẹfí ọ̀tẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ìṣe rìn lódodo ó jẹ́ káwọn kẹfẹ́ yóò padà máa rí láàárín ara wọn pé irọ́ làwọn ọ̀gá wa ń o wọ́n sì ni wọ́n ti fẹ́ òkúta àwọn tọ́lọ́láàfíà báwọn eléyìí bá kọlu erin wọ́n wù erin lulẹ̀ ọwá ti súnnà fún wa lónìí ọwá ti ṣe hajji fún wa lónìí ló fi wáyé pé nínú tẹ́ ájì ẹ̀ẹ̀mẹ́ta àkọ́kọ́ tá ṣe tọ̀wáàfù nínú ẹ̀ẹ̀méje tá ṣe ẹ̀ẹ̀mẹ́ta àkọ́kọ́ yẹn a máa rìn kẹ̀múkẹ̀mú

tó rí pé wọ́n kẹ̀ wí bẹ́ẹ̀ òun fi sọ bẹ́ẹ̀ kò sọ́dọ̀ àríkà pàtó ló jẹ́ pé gbogbo àdúrà tá a bá mọ̀ láláǹfààní ká máa fẹ́ bí tọ́wà kódà kò sí ohun tó burú kéèyàn máa ka koran èyí lè máa ka koran yá sí nítọ̀wà ọ̀sẹ̀ tọ́ bẹ́ẹ̀ àwọn àfáà lọ́sẹ̀ tọ́ bẹ́ẹ̀ fọ́lá wa ń yẹ kọ́ra min al-Qur'an àwọn ìdẹ́kẹ́ àlọ́ máa ṣá ó kà ń tọ́ba rọ̀ lọ́rùn nínú al-Qur'an tàbí nínú rántí èyí tọ́ba wù nígbà tí bá ń tọ̀wà fúlé ọlọ́run ọba tí bá ń tọ̀ wá ilé olúwa ọmọ sílẹ̀ débi pé ihun tí wọ́n sàlàyé náà ni pé gbogbo ẹni tọ̀wá ó ń sọ ọlọ́run bá nípa tọ̀wá fún bí níbẹ̀ sọ̀lá ká máa tọ̀wá fún lé ọlọ́run bí ìrun lòun náà rí o bá sí máa ń tún yẹn lòun náà rí o wọ̀lá sí mọ́lá ìyàtọ̀ tẹ́ rí o àhálà fi hin nùtù ọlọ́run bá tẹ̀ ṣe ní rọrùn pé kí yàn máa sọ̀rọ̀ ọmọ nẹ́sọ̀kọ́ ọlá yẹn ti pín ní ọmọ sáìdá o ilé máa sọ fún ọmọ ẹlẹ́sẹ̀ bàbá ìṣẹ́sẹ́ o òkè bẹ̀ ní káti lọ jẹun o bàbá ìṣẹ́sẹ́ mi ta jẹun lẹ́ẹ̀kan yẹn lọ́rọ̀ inú kẹ tó burú ń tí ẹ̀ bá ń tọ̀ wá o ń ọlọ́run bá sọ pé fàpẹ́lú fi hi kalẹ̀ mo sọ́kẹ́ fún wa lájẹ́ wọn nù ah

òun ní tọ̀wáfò tọ̀wáfò ọtọ́ síbẹ̀ náà ni o kọ́dà kọ́ máa tọ̀wáfò lọ́wọ́ ló dé ló fúra yọ jà síbẹ̀ ni o wọ̀lá tó sọ́lì kò sì ní kírun hátà tọ̀tọ̀ hárì àníbi ni pé kò gbọ́dọ̀ jẹ́ nìkan tí pé yóò sì tọ̀wáfò kò sì gbọ́dọ̀ kírun títí tó fi jẹ́ tẹ̀jẹ́ òsùn tẹ̀jẹ́ òsùn náà ni ọmọ àtọ̀wáfò rárá o afárá tí a táwọn olùmọ́ ní pé tí wọ́n bá jẹ́ nìkan tó so fàá níbi tọ̀wá fẹ̀ ìjọba ni bẹ́ẹ̀ tó lè jẹ́ nìkan tó pé yọ́ jẹ tọ̀wá fún yẹn yọrọ àbí máa bá lọ lórí gbogbo tí ò ní gbé so ní kéèyàn sáyé tí ó fi ṣe tó dájú ní láti jáde nínú yìí àwọn torí àwọn

kó lè jáde kó nú atótónú àwọn olùmọ̀ àwátà jẹ́ ọlọ́run bàbá wa tọ̀wá fùtẹ́ lẹ́ẹ̀méje yìí ta tọ̀wá dé ajára padà ta báyìí dípò tó ma bẹ́ẹ̀ fi lọ́lẹ́lẹ́ rárá o ọ máa jáde bọ̀ díẹ̀ díẹ̀ o ọ jáde kó láàrin àwọn èrò wá mọ̀kọ́mù Ibrahim Ibrahim yìí lọ́wọ́ lọ lẹ́nu tó ṣe pé mọ̀kọ́mù Ibrahim yìí náà lẹ́ni tí wọ́n máa sọ pé wọ́n tẹ́kìlò mímọ̀ fọ́mí Ibrahim musalla wọ́n fẹ́ jẹ́kọ́ sọ gbólóhùn yẹn ọwá wáyé kan láàrin mọ̀kọ́mù Ibrahim yìí àti Kaaba yẹn tó mọ̀kọ́mù Ibrahim yìí ọ wà lẹ́ni tó ẹgbẹ́ bí kálóhun ló fi ṣe sítírù rẹ pẹ̀lú Kaaba ó jìnà sí ọ ní ó súnmọ́ ọ ní jọ jẹ́ pé ẹ̀yìn rẹ̀ ní kọ́ lọ sí tọ́ èyí tí ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tó recommend fún ẹni tó bá jẹ́ alára àti ìsàbójú oní ọmọrọ́ tó bá ti parí tọ̀wáfù ẹ̀ yóò ṣe gbogbo ọgbà lọ́bá tàbí tọ̀wáfù bá ti máa ṣe lò ó bá ti parí tọ̀wáfù wa tán á wà bí ti mọ̀kọ́mù Ibrahim yẹn á wà á wà wà bí sẹ́ńtà owó ẹ̀yìn rẹ̀ ibẹ̀ lálọ́ yẹn nẹ́fìlà bàbá rí ṣe bàbá ti wá rí ṣe àyè bàbá rí nínú kàábà náà ní ká ti yẹn nẹ́fìlà yẹn àyè bàbá ti rí nínú kàábà náà ní ká ti yẹn nẹ́fìlà yẹn torí pé látàbẹ́rò ṣe máa ń pọ̀ tó lè máa láǹfààní wá ṣe tán a gba omi omi zẹ́mìzẹ́mì lọ a gba bí omi zẹ́mìzẹ́mì lọ a sì lọ mu omi zẹ́mìzẹ́mì yìí tá a bá ti wá mú tán a dà sórí padà yẹn pé a dà omi a dà omi zẹ́mìzẹ́mì a dà sórí a dà sí orí wa ọmọ òpébò ló ṣe rọrùn gbogbo ẹ̀ pọ̀ bá ti ń dà báyìí ti níbi tí ó dà ó ti wọlẹ̀ lọ́njú ẹnu wọ́n ṣe ní rọrùn kọlọ́kọ́ bá ṣe dáadáa fún wọn wọ́n dà omi sórí èmi náà dà omi sórí àìmọye omi náà dànù ó ti wọlẹ̀ lọ pápákọ́ ti bá ti ẹ̀lọ lọ́wọ́ sàlẹ̀ tí ò mú wàhálà kẹta wá ó ti wùlẹ̀ ọmọ tọba ti mú ọjà sí orí lẹ́yìn tí ẹgbẹ́ bá lè rí ayà yìí ká àti ẹ̀bá lè rí ọ̀rọ̀ àdẹ́gbà mọ́sà sọ pé máa wùl tẹ́mtẹ́m ní máa ṣòrì bàlá tí ẹ̀bá lè rẹ́ tí ọ̀rọ̀ yẹn ọjà púpọ̀ láti sọ bẹ́ẹ̀ tọ́rá nẹ́bí sọ pé máa wù zẹ́mìzẹ́m ìwọ̀n ìyẹn bá mú fún ni àsìkò tó mú mi zẹ́mìzẹ́m yẹn ìwọ̀n bá dà níyẹn rẹ̀ lé lórí ọlọ́run bó jẹ́ ó sì fún gẹ́ rẹ̀ lẹ́yìn bàtà bá ti ṣe sọ̀fà àti márùwà lọ́kà o àwọn àgbà sọ̀fà àti márùwà lọ sọ̀fà àti márùwà nítòsí kàábà náà lọ́wọ́ ló jẹ́ pé umura òun yìí sì púpọ̀ nínú kàábà náà ló ti ṣe gbogbo ẹ̀ nítòsí kàábà náà lọ́wọ́ tí wọ́n mọ̀ lọ nígbà tó bá débi sọ̀fà tó ń ti bọ́ fẹ́ débẹ̀ báyìí ọ lọ pé ọ kàáyà pé iná sọ̀fà wàlẹ̀ márùwà tá

kama bada Allah obe a bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bọ́lọ́wọ́n bá ṣe bẹ̀rẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun ní ẹ̀lọ́sọ gbólóhùn nígbà tó fẹ́ sí sọ bá ṣe mọ́rúwà ó ní pa bẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá ṣe bẹ̀rẹ̀ torí pé bí tọ́lọ́wọ́n bá ṣe bẹ̀rẹ̀ náà pé inna sọ́fà sọ́fà yẹn lọ́kọ̀ọ́kọ́ lọ sọ́fà yẹn lọ́wọ́ agún ó ti ní ó ti ní pèpele bí wọ́n ti ṣe tí wà ní ó ti máa mọ̀ pé ah, ó ti wà lọ́wọ́ òkè torí tó bá wọn kàábà lọ́ọ̀ká ó sì pé káàbà ti wà lọ́wọ́ ìsàlẹ̀ díẹ̀ ó ti di ohun tí wọ́n ti táyẹ̀ gbogbo ẹ̀ nísìn ó ti ẹ̀ nímọ̀ fún ogun kẹ́ ara wọ́n ti táyẹ̀ gbogbo ẹ̀ débi tí sọ̀fà wà gẹ́gẹ́ wọ́n ti táyẹ̀ gbogbo ẹ̀ tọba ti wá débi táyìsì tọba ti ti débẹ̀ tó ti débi òkè yìí ọwọ́ awò mi ti káàbà ó dojúkọ káàbà lẹ́ni tó ṣe pé ọwọ́ aṣọ pé Allahu akbar ọwọ́ aṣọ pé Allahu akbar Allahu akbar Allahu akbar lẹ́ẹ̀mẹ́ta la ilaha illallahu wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu وهو على كل شيء قدير أتوا صلى لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له أنجز وحده ونصر عبده وحزم الأحزاب وحده ìwọ̀n tó fi yẹ kí agbèrò ó fi gbé yẹn lọ́nà o ẹni tí ọba mọ̀ kéwú mo yóò ti rẹ́lẹ́ ìṣe agbèrò ọmọ àrí pé ẹmà wí tẹ̀lé mi ló fi jẹ́ pé ní tí ọba sagbèrò gbọ́dọ̀ jẹ́ nìkan tẹ́ pé ọmọ kéwú kéwú sì yé

yóò sì sí owó tí ẹ̀mọ́ wọn tó ń dín kọ́lá ájì yẹn tún láti nínú owó wọn náà ni ọmọ ẹran thousand ni ó tó sí mọ́ ní tán bá jẹ́ 20 èlò lọ́jẹ́ 2 million 2 million lọ́jẹ́ yẹn ó ti kọ́ owó tó wù ní ọba ṣẹ́ra nǹkan lọ́wọ́ ní ọmọ wá sí ní tàbí wọ́n sọ pé ẹlòmí ń bẹ yóò tún sẹ́kùn dáadáa ó sì ń tó burú bẹ̀ láti ṣe bẹ́ẹ̀ ọ̀tá kò ṣẹ̀ríà ó bófin mu láti ṣe bẹ́ẹ̀ nígbà tó bá wá ṣe bẹ́ẹ̀ tán wá dájì wọ́n wà lọ sí nǹkan ẹ̀mí ah ọlọ́run bó bí ọ́

jákùjákù kò nímọ̀ tó kí lọ wọ́n tẹ́gà kò nímọ̀ ṣùgbọ́n ní tọ́bá fún ọlọ́dún ní eléyìnlọ́kà eléyìnlọ́kà eléyìnlọ́kà ló fi jẹ́ pé àwọn ẹni tó kó wa lọ́wọ́ káfí ọmọ àwí sí wa lẹ́nu àwí bẹ́ẹ̀ lẹ́ẹ̀lẹ́ta a torí pé ọlọ́run bọ́ba lékè ọlá ó ṣe lẹ́rìn yẹn fún yín pé pẹ́ pọ̀ tẹ̀tẹ̀ láàrin sọ́fà wà lẹ́wọ́n alùpàwà á máa wá rìn lọ bí dábì débi alẹ́ àmì ni wọ́n ń pè bẹ́ẹ̀ àmì yẹn àmì yẹn jẹ́ nìkan tó ṣe pé àmì green ni wọ́n ti ṣe lónìí débi pé iná green lèyàn ó tí a bá ti débi sí iná green yẹn ti bẹ̀rẹ̀ èyàn wá sẹ́nìkan tí yọ sáré eré tó bá ń wo lórí tẹ̀mísẹ̀ ní orí má wo pé bóyá kí náà ń kọlé lé ìsúnnà ní o bá ti sáré wa ní o tó mọ̀ yẹ sàmì ní hosa yà ṣẹ̀dí ìdá yóò wá sàìrẹ́ yóò fi eré sí igá tí tí yóò fi kọ sí yóò fi débi tí green yẹn ti dópin tó bá ti débi green yẹn ti dópin yóò máa rìn lọ padà yóò máa rìn lọ padà tí tó fi gorí maruwa tó bá ti gorí òkè maruwa ìyẹn òkè kejì tó bá ti ń débẹ̀ bó ti ṣe ní sọ̀fà gẹ́lẹ́

yóò wá lọ parí táyò rẹ̀ sí mọ́rúwà lẹ́lẹ́keje bẹ́yẹn tí máa ti sọ́fà rẹ̀ nú ẹgbẹ́ tí máa sáré sọ́fà àti mọ́rúwà nú o yàtọ̀ sí báwọn míì ṣe rọ̀ ó nípa pé bó làwọn tí máa ń ṣe tọ́ba ìṣe lọ sọ́bọ̀ ni wọ́n ká ilé ní tọ́ba lọ sọ́bọ̀ yọ́ ká ilé jì mẹ́rìnlá ló ṣe yẹn o mẹ́rìnlá ló ṣe yẹn o èyàn gbé láti sọ̀fà dé mọ́rúwà ó dé ní láti mọ́rúwà dé sọ̀fà ó dé láti sọ̀fà dé mọ́rúwà ó dẹ̀ ta

ìdúró orí ẹ̀kùn yìí ó ti parí umura rẹ̀ nù ìyẹn là fi ń pe ájì ìta máa ń lọ ní ájì ìtàmọ́ tó rẹ̀ ìyẹn parí sílẹ̀ nù ní ẹ̀bẹ̀ tẹ gẹ́ rí rẹ̀ yóò gẹ orí yẹn yóò gẹ ẹkùn umura parí ni ẹ̀wọ̀ gbogbo ohun tí wọ́n ṣe léèwọ̀ fún tọ́bẹ̀ ti gbàṣọ ìrámù tọ́bẹ̀ ti bọ́ọ̀lẹ̀ ló láǹfààní láti máa ṣe padà ẹni ọba mú ìyàwó lọ ọ láǹfààní láti jẹ́ tó kọ́ wọn àjọ sùn pápá ìyàwó ẹ̀ padà títí tí ó fi di ọjọ́ ìyá ọmọ ìṣẹ̀rù ìyá الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ẹni ọba ti wá sílé ìta àsọyán sẹ́yìn ó ti fi òmúra níyàwó ọwọ́ ọkùn ọjọ́ hajj tí lè yára pọ̀ tó la ní hajj bẹ̀rẹ̀ gbogbo àwọn eléyìí gbogbo ohun tó ti mọ̀ níbi òmúra yẹn yọ rìn ọlọ́wọ́ láti ṣe kò rí hajj ṣe ṣùgbọ́n tó wáyé pé jáwùjákú ló ṣe òmúra rẹ̀ ọjọ́ hajj ni ó lé o tàbí káwọn yóò ti máa sọ fún ọ pé àbúrò lẹ́yìn ti ṣe òmúra bí ní aláṣẹ báyìí bẹ́ẹ̀ irọ́ ilẹ̀ ṣe ọ̀rẹ́ dé o irọ́ láti bó ọ̀ ṣẹ́bẹ̀ ìdí sẹ́nu torí fáwọn alálàájí mi ń bẹ tí wọ́n bá fáwọn yẹn lọ àbá èyàn rẹ̀ rìn gidi lọ́hùn èyí gbogbo àwọn àdá táwọn sọ fáwọn ẹbí ń ṣe yọ ọ̀rọ̀ bá ti dáyà wọn ṣe gúlẹ̀ aláwọ̀ bísímílà mẹ́ta gúlẹ̀ aláwọ̀ mẹ́ta ìwùn ti ṣe gbọ́ gúlẹ̀ aláwọ̀ mẹ́ta bísímílà mẹ́ta ní gbogbo mọ́ sọlẹ̀ látọ̀ látọ̀dì kò sí ń bẹ̀ rárá o ṣùgbọ́n àárí àwọn bàbá àjọ wọn àárí wọn bá rí òfin síra táwọn ọkà fún wọ́n bá mọ̀ déédéé díẹ̀ náà wọ́n ló ń bẹ́ ṣùgbọ́n lónìí tíra ti pọ̀ ó ti ájìbà jẹ́ ó dà wọ́n ti kọ́ ní Yorùbá àbí ọ̀tà èyí àtún sọ yìí gan tó bá rí kọ́ rẹ̀ ebó ní gẹ́gẹ́ ní ọmọ agbọ́lágbọ́ túbọ̀ ní tí a bá gbé alọ́lájì lọ sí ń sọ gbélé rẹ̀ áá gbogbo wọn dá ń sọ yìí ní àwọn ọkọ̀ wọn ni a ṣe ò ló jẹ́ pẹ́lú omi ń bẹ tó bí ẹtì ẹbá lálájì lọ yóò wẹ ni tó gbádùn lọ́wọ́ ọdún lọ́wọ́ ọ̀ta yóò fi àwọn èèyàn ẹlẹ́ ẹ má kó bá mi yóò wẹ ni tó gbádùn lọ dáadáa pé ó dàbí pé wọ àpájùlẹ̀ ní ọba láwọn ṣúdẹ́ntì lọ́hun tó jẹ́ Yorùbá tó ní wọn lọ́rẹ̀ tàbó ní wọn lọ́rẹ̀ ọ̀rẹ́ tàbó ní wọn lọ́rẹ̀ àbúrò ó lè wọ ọrùn wọn pé tó ọ̀rẹ́ mi lọ òun náà lọ sí ájí ìtẹ́bá sàgbẹ́rẹ́ jí fún nẹ́mbà yìí ọwọ́ àkà torí nǹkan kẹ́kọ́ o torí kọ́ owó má bàa jóná ó pàtàkì lódodo owó yẹn pọ̀ wàdá owó yẹn pọ̀ kì í sọ owó kékeré fa owó tẹ́ ikú tó bínẹ́sì bá wọ pé ah ti bá rí two two point five million bẹ̀rẹ̀ bínẹ́sì ah wàdá yóò ní ohun tí ó kó tó dọdún tí ń

ọ̀túnṣà àti àkọ́jẹ́ máa wí tẹ̀yẹ́já ó yá ẹ̀wọ̀ èmi ò rí ọ ọlọ́run ẹgbẹ́ oṣù wo ná nígbò jẹ́ fún wọn rẹ́ lómi lọ ni kò sí wàhálà owó òun kẹwọ́ fẹ́ ẹbí káàbà náà mo ti rí àmọ́ ti rí nìkan tó ga sọ̀ọ̀lọ̀ lẹ́ẹ̀kẹ́ mo sì rárá rá èdè náà tó ní kí ni iṣẹ́ ájì bá fi síbẹ̀ rárá o àwọn ọ̀sẹ̀ gidi tó fi jẹ́ gbìyànjú gbọ́dọ̀ lálàáfíà wọ́n ti ṣe é ti pẹ́tẹ́lẹ̀ pé tọ́ọ̀bá wọ 65 má wulẹ̀ wá o ọ̀sẹ̀ wá àti ìrẹsẹ̀ tú jáde lọ́dún yìí mú tó jẹ́ ó túnẹ̀ ni pé ọdún mẹ́rin táwọn èèyàn ti fẹ́ lọ sẹ́yìn ni wọ́n ti ṣe pásítọ̀tì kalẹ̀ ẹlòmí ọkọ ọdún méjì 62 years 63 years ni wọ́n kọ síbẹ̀ 65 years ti ó ti wà síbẹ̀ ṣùgbọ́n gbà tó ń padà wá fẹ́ lọ lọ́dún yìí ó ti pé pan ẹlòmí ti wọ 66 kò lè lọ́mọ́ o kò lè lọ́mọ́ o kódà ara àwọn agbèrò ṣe ìpé lọ́dún yìí kò lè báwọn alágbé àwọn èèyàn rẹ̀ lọ kí ni ọjọ́ bá wọn lọ ó gẹ́rí 65-66 ni ẹni ọbẹ̀ ètè gẹ́rí 65-66 wọ́n gbà kó ti dàgbà kò lè ṣe ṣe ají tọba dé ọba láǹfààní àti wá ṣe umọ́rẹ́ ní kọ́ wá ṣe àfá ó lè o èsì sẹ́tọ́rọ̀ o èsì sẹ́tọ́rọ̀ o iṣẹ́ tó lè ní o èsì pọ́ wà wọ́n fún wọn lọ ṣe wọ́n lọ nẹ fàájì fàájì kí ni ó dìgbẹ́ bá tó ṣe ají tẹ́ka tó máa ṣe fàájì iṣẹ́ tó lè ní o yá mọ̀ tẹ́rì wù yá láti mọ́kà láti bẹ̀rẹ̀ gbogbo ohun tàbí lẹ́ẹ̀kẹ́ yẹn pátá á tuntun ṣe padà lóòjọ́ hajj yọmọ tẹ̀wìyà lọ́jọ́ kẹjọ tí ọdún ilé yá fún ọ̀tún la táràfà pọ̀lá iná làbá bẹ̀rẹ̀ sí ayé o ọba tí ń kí àṣùbà àṣẹ báyìí wọ́n wá ṣe tọ̀wá fún wọ́n lọ gbé aṣọ ìrọ́mù wọ̀ níbi wọ́n ti lọ gbé wọ̀ wọ́n lọ gbé aṣọ ìrọ́mù wọ̀ ọwà lọ́wọ́ ọgbà àwọn tọ́wọ́ wà ní mọ́kà tí è pínu kàábà gẹ́gẹ́ bí àtàṣe ó múrọ̀ yìí inú òtẹ́ẹ̀lì wa làwọn ti gbé aṣọ ìrọ́mù wa wọ̀ gẹ́gẹ́ bá nẹ́bí ṣe sọ pé gbogbo àwọn ará mọ́ta pátá láti inú ilé tí wọn làwọn ti gbé ìrọ́mù wọn àwọn náà ti wá dára àbẹ̀ bá ti ní òtẹ́lì tá ń gbé ọwọ́ àdì ọjọ́ lámọ̀ sẹ́ni wíyẹ́ ní òtẹ́lì wa láti gbé aṣọ ìrọ́mù ajíwọ̀ àwọn àgbà kàbà lọ bàbá ti lé gbogbo ohun tí mo sọ pátálẹ̀ kẹ̀yẹ̀yẹ́yẹ́ bẹ́ẹ̀ ajẹ́nìkan tí ìpá wa gba mùnẹ́lọ̀ mùnẹ́ láti kìlọ̀ kí sọ̀lá tó zọ́fọ̀ ibẹ̀ láti kí sọ̀lá tó lásù ibẹ̀ láti kí sọ̀lá tó lọ́gọ̀ ibẹ̀ láti kí sọ̀lá tó ní iṣẹ́ ní mùnẹ́ láti ṣe mùnẹ́ ìwà máa pè ní mìnà wọ́n máa pè ní mùnà kò tó pé tó pé gẹ́gẹ́ bí jẹ́dà ni wọ́n máa pè jẹ́dà wọ́n máa pè júdà wọ́n máa pè jẹ́dà jíìmù yẹn gbogbo ara fi mẹ́tẹ̀ẹ̀ta náà lọ gbà múná bàbá ti edé múná a ti sọ́látò tó a ti sọ́látò mọ́gúrú a ti sọ́látò ìṣà gbogbo àwọn ohun tí mo wílẹ̀ tẹ̀ lẹ́yìn mọ́gúrú nìkan láti rákà mẹ́ta kọ́sìrán rákà méjì lákàwọn yòókù a sì ní kí dúnlẹ̀ jama'in a ní ṣe jámù bí tòun o a ní ṣe jámù o lásìkò tó ìbá dé àlọ́ kí dúró rákà méjì ní múná ní sọ́látò láti ìbá dé àlọ́ kí sọ́látò láti rákà méjì tí mọ́ bí ìbádé alọ́fíṣọ́ láti mọ́ bí rákà mẹ́ta tíṣà ìbádé alọ́fíṣọ́ láti ṣá ní rákà méjì tọ́bọ́ wá ti di àṣùbá àṣùbá yìí láwà gba àrọ̀fá lọ àrọ̀fá yìí nígbà tá bá débẹ̀ àwọn tẹ́ńtẹ́ńtẹ́ tí yóò ṣe lọ́hùn tí ọ̀tá ń fà ní fún wa ibẹ̀ láwà tó ń wé wọ ó ibi tọ́ mẹ́wàá ni mo mú wáyé o ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá lọ sí àrọ̀fá tí wọ́n bá ti ń kí jámù tẹ́lá àrísọ̀ láti òde wà láàṣẹ rí báyìí ó gbéra ni àwọn lọ sí Muzdalifa tí wọn nù ní kí ni rárá oòrùn ọwọ̀ bá wa lárọ̀fà ni o oòrùn àràfà ọwọ̀ báyìí kátókò lárọ̀fà gbogbo àwọn agbèrò wa ní káfọ́lọ́nkọ́lọ́run bẹ́ẹ̀ tán sí ní ọyẹ ẹjẹ́ lọ ọjọ́ rẹ̀ àwọn míì bẹ tó ṣe pé ọlọ́run bó jogún ọmọ fún wọn wọ́n fún wọn ní àṣírí ńlá àṣírí ta fún yìí lóòjò àràfá iná ẹni ẹsà súnmọ́ra yìí òjò àràfá lẹ́lẹ́ ìwọ̀n ẹgbẹ́ ṣe jọ́nà ọmọ ńlá gẹ̀ẹ́lẹ́ kó láti àràfá ọ̀ irọ́ o ẹ̀yìn ọ̀gá àràfá ti yí o àwọn òṣèájú àwọn ilé ìsìnkú àwọn ọ̀lọ́ òṣèájú wọn ń bá lọ lọ tẹ̀wọ̀n pé àwọn ilé ìwọ̀n ń bá lọ yẹn iná ẹni ó wà lórí ẹ̀mí wọn tó fi jẹ́ pé ní tí ọba ti ọrịa aláàjì ọ̀rẹ̀kẹ́ títún bẹ lọ́wọ́ èèyàn ló irú wọn ẹwà ẹni ẹjá lára fáńtẹ́ máa ń sọ àlọ́ ẹ̀ẹ́lọ́mọ́ àwọn ọlọ́pàá sí wọn ẹ̀ẹ́lọ́mọ́ ẹwà ti fi kèsèlé kèsèlé yẹ gbọ́dọ̀ ká lára fá ọ̀rẹ̀ èèyàn dára fá ọ̀rẹ́ tí ọba dára fóò o ànẹ́bí sọ pé alẹ́ àjú àràfá ájì gẹ́gẹ́ làràfá àràfá ilé yẹn wà wà dé èyàn wá kiri jamu anúwọ́ kọ̀sára èyàn kì náírà ta méjì méjì àkókò kan náà láti méjèèjì òun wà wọ́ ohun tó bá wọ̀nyàn àní kí sọ̀rọ̀ sọmọ gúbí ń bẹ́ o mùsùlùmí láti lọ kí sọ̀rọ̀ sọmọ gúbí àti ìṣá ìgbà yóò ta bá rí adébẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn mí ò débẹ̀ ń tó èjì àwọn mí ò débẹ̀ ń tó nà àwọn mí ò débẹ̀ ń tó tẹ̀ àwọn mí ò débẹ̀ ń tó dẹ̀wù àwọn mí ò débẹ̀ ní twelve àwọn mí ò débẹ̀ one àwọn mí ò débẹ̀ two bẹ́ẹ̀ yẹn bá ti lẹ́mi sí ní afá ìrìn àjò tó lé ní ìrìn àjò tó lé ní o bẹ́ẹ̀wọ́n mú tó pọ̀ ẹlẹ́sí ọ̀yà jù yín lọ mú tó ọmọ àpapọ̀ ọgbọ́n ma pa tán tán tán tán ni o èrò èrò lọ́pọ̀ yìí ìjẹba tó dọ̀hun náà ni o èyí tẹ́ máa bú ọlọ́kọ̀ bí ìjẹba bí ìfẹ́ dákun pé sọ́lẹ́jà yẹ jáwé alọ́lájí sọ gbólóhùn yẹn o pọ̀dàmù yẹ́ mú fò bàbá gbàgbé o ìjẹba tó dọ̀hun náà ni o má kẹjú o ìsìláàmù ti mú wá bẹ́ẹ̀ pé kò ń ṣe túláṣẹ bá tó dọ̀ ìbá àdọ́hun òtún orí ẹ̀ náà lẹ́wà lọ kí sọ̀látù mọ́gbíwà lè ṣá yìí bẹ́ẹ̀sì lọ kí náà nù ẹ kí mọ́gbíwà lè ṣá ẹ pàṣùbà bá tó mú tọ́ dájú náà pé gan ọ̀gọ̀ọ̀rọ̀ ni ó jẹ́ pásìkò ṣáyì ò tí ìlọ ni ó fi máa kí mọ́gbíwà ti ṣáyì papọ̀ jámú ánú wọ́n kọ́sẹ̀rọ mọ́gbúbì rákà mẹ́ta ìṣáyì rákà méjì á kì í papọ̀ ni ìgbà yóò sábà ráyá dédé á kì í papọ̀ náà ni wọ́n sọ láti fàjẹ́rì á dáhùn kí lọ́tọ̀ àwa wá sí al-mash'aril haram à ń pè àyè kan ní mash'aril haram jábàlù kan ní ní Muzdalifa táwa yẹ tàdé yẹn òkè kan ní ibẹ̀ lèyàn ti jẹ́ pé èyàn ti ṣe àwọn iṣẹ́ tí wọ́n fẹ́ jẹ́ kéèyàn ṣe kó tó di pé èyàn wá padà wà ní mùnà mùnà yìí láti wá di pé a farí agé kaná tàbá rí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ṣe ọ̀rẹ́ ẹ̀yẹ̀ ní fún ọkárí mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sìn a parí a gé kẹ́ná tọwọ́ àti tẹ́tẹ̀ a sì jẹ́ nìkẹ́ tó ipa pẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń bá àwọn stéètì lọ níwọ̀n èémọ̀ ní sọ ọ̀kẹ́ fún yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó dé dígbọ́ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bá stéètì lọ wọ́n ẹ̀pẹ̀rẹ̀ àwọn bí ẹ̀pẹ̀rẹ̀ o ó bá wọn débi tí wọ́n ti pẹ̀rẹ̀ rẹ̀ báyìí ó sì gbìyànjú lórí rẹ̀ ìwọ gẹ́gẹ́ lọ fẹ́ pẹ̀rẹ̀ rẹ̀ ẹ bá mọ́ bẹ́ẹ̀ torí pé ibi tí àwọn míì ti máa ń rówó nù àwọn owó ẹrẹ yíwọ̀n nípa àwọn oko sápò tí wọn ni wọ́n padà pín bá bá ti tẹ́nu láwọn stéètì tí wọ́n bá bẹ̀rọ ọlọ́run sọ ọ̀pọ̀lọpọ̀ ẹrẹ ẹlòmí wọn ò ní pa ìwọ sí níwọ̀n pé wọn pa ó sì yàgò tójúbọ̀ ó yàgò tójúbọ̀ kọ́nà àwọn fẹ́ẹ́ kan jẹ́ mẹ̀gẹ́ ló fi jẹ́ kó ó béèrè fẹ́rẹ́ ti ẹ dá ẹgbà mọ́bẹ̀ mo fẹ́ pa ẹ̀yẹ máa ń ṣàfù ní níbi ibi tó bá jẹ́ owó èèyàn ṣùgbọ́n máa wà tọ́ọ̀gì lọ́wọ́ má wà tọ́bì káàkiri ọjọ́ ṣáàpù tó má wà tọ́bì lọ́wọ́ èyí wà tọ́bì ohun tó ọ jẹ́ nìkan tó pé wọ̀lẹ̀ kan pẹ̀rẹ̀ rẹ̀ tọba rí mẹ́tẹ̀ẹ̀ta ìṣe ẹlẹ́ẹ̀kẹrin òun wọ́n fẹ́ jẹ́ pé tọba ṣe é ọmọ àdá púpọ̀ tọba rí ṣe kò tún tó burú bẹ́ẹ̀ òun náà nípa wa padà sí tàbá padà ìrìn àjò ńlá míì tàbá kó àwọn alálàájí jọ àwọn bá a ti ṣe tọ̀wáfù gẹ́lẹ́lẹ́ẹ̀kẹ́ náà láti tòun náà tọ̀wáfù àárín tọ̀wáfù ìfà àdọ̀lá ń pè lóòjọ́ ọdún táwa ń sọdún bí iná ẹ̀yìn alálàájí ọlọ́ọ̀sẹ̀ kẹyẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ alálàájí ni èrí ṣe yóò ti rẹ wọ́n èèyàn tó rẹ́ ní tí ẹgbẹ́ ọba yẹn fá orí èèyàn kó tó rí ọ̀rẹ́ ẹ̀rin àrẹ yẹn yanjú ọ̀rẹ́ ẹ̀rin ó tó yanjú gbogbo àwọn kẹ yóò ti jọ jẹ́ pé yóò ti rẹ èèyàn pàápàá jùlọ tó bá ronú ibi tí káàbà wà tó ró tí mọ́bẹ̀ fòwọ́gbọ́n láti bí ìsípàpò lápèjúwe yá fi wé bẹ́ẹ̀ ọwọ́ á jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tọ́lọ́wọ́n wà mútó tọ́lọ́wọ́n gun mútó gan ẹlẹ́sẹ̀ yóò tún yájú lọ wá wò orin lọ pàpó orin bọ̀ sọmọ pé iṣẹ́ ńlá ni yóò fẹ́ da ọ fẹ́ wò pé jí ń sọ́dọ̀la dámúnẹ̀tì bọ̀ mú wábẹ́ pé kò sí tó burú lè sọ́dọ̀la jí ń sọ tèmi dọ̀túnla kò sí tó burú lè sọ́dọ̀túnla pápá jùlọ tí bá ń ṣe ẹ̀jẹ̀ oṣù lọ́wọ́ òun gbọ́dọ̀ lọ sí tọ̀wáfù títí ó fi parí ẹ̀jẹ̀ oṣù rẹ̀ ògùn nílọ̀ sí o eléyìí nígbàtà bá wà ní múnà láàmà á lọ sọ́kò ó ti ní bá ti sọ̀kò yẹn tí wọ́n sì kọ̀ wá ń gbàtà bá lọ́jọ́ ti lọ abẹ́lọ́run gbogbo àwọn alálàájí ọlọ́run bó gbà jí wọn lọ́wọ́ wọ́ ọlọ́run kó má dùn wá ládàá rẹ o bá ah ó sin owó ni téèyàn bá fẹ́ jẹ́ pé ah inú owó mi tí mo gbádùn lé lórí pé mo ti ájì mẹ́ á o dúpẹ́ fọ́lọ́ bá pé alhamdulillah lọ́fà o èyàn ẹlòmí ọmọ alẹ́ òpé mo lówó lọ́wọ́ ní 2019 eré tí mo ìtẹ̀ sáré pé yóò dá fi ìtẹ̀tẹ̀ lọ́sẹ̀ ó múra fúnra mi ní owó tọ́lọ́ jogun fún mi fúnra mi ẹni kẹ́kọ́ lọ́rẹ́ mi lọ ọba fẹ́rẹ́ mi lọ ní àyè ń bẹ fún ní ọkọ̀ ní ìṣe o o lè láǹfààní àti ṣe o ṣùgbọ́n múra mo ṣe rí ìsìsì ajé kọ́lọ̀ bá kó ṣe ní rọ̀fẹ́ ní kọ̀ọ̀ká wa kọ́lọ̀ bá kó má ṣe ilé wọ̀ fún wa gbogbo àwọn tí ń lọ lọ́dún ìkọlọ̀ bá kó jẹ́ kí wọ́n lọ rí kó jẹ́ kí wọ́n bọ́ rí ń bẹ́nu wọn ẹni títẹ̀ rẹ̀ ọ̀sẹ̀ sọ́hùn kìí sàbúrú àwọn alárí lálábúrú fún wa o ó dà oore ní pàdé oore ní kíyàn lọ tẹ́sí àjì ṣùgbọ́n fọ́nà wà wọ́pọ̀ ọ̀sẹ̀ o bí bàbá kẹsẹ̀ lọ ní inú wọn lọ́bá fẹ́ parẹ̀ sọ́hùn ọlọ́lọ́dí kásí rẹ̀ ó tú o àti rẹ̀ tú lọ́bá padà jẹ́ ọ̀pọ̀ ah, oore ní ṣùgbọ́n sì tẹ́sí ní yẹ́wò ní tukúkú ṣẹ̀yí kiri bọ́ọ̀bá para rẹ̀ ọ̀rẹ́ ńlá lélẹ́ ni o ikú rẹ̀ ọ̀sọ̀ síbẹ̀ ní gẹ́gẹ́ fún ọlọ́pàá rẹ̀ lọ́bá para rẹ̀ ọ̀rẹ́ ńlá mi lè yẹn èyàn kú sí mọ́kà ni èyàn kú sí mọ̀dínà ní orí méjèèjì ànábì sọ pé ẹni ọba kú sínú mọ̀dínà ó sọ orí tí ń bẹ́ẹ̀ ẹni ọba kú sí mọ́kà tó ṣe pé ń ṣe tọ̀wáàfù lọ́wọ́ ó sọ orí tí ń bẹ́ẹ̀ wọn irú ẹni bẹ́ẹ̀ aṣọ tí wọ́n sí ní ṣe tọ̀wáàfù yẹn náà wọ́n fi sí wọn ìwé ẹrú wọn ànábì ní pé tí wọ́n bá gbé wọn dìde wọ́n gbé wọn dìde tí wọ́n máa sọ pé làbáyíká làhùn mọ̀ pé ń